الله الرحيم باب حدثنا عمرو بن منذور قال حدثنا شعبة عن قتادة سمعت مصنفا عن حكيم قيس بن عاصم أن أباه أوصى عند موته بنيه قال اتقوا الله وسودوا أكابركم فإن القوم إذا سودوا أكابركم فإن القوم إذا سودوا أكبرهم خلقوا أباهم وإذا سودوا أصبرهم أزرى بهم ذلك أزرى بهم ذلك في أكفائهم وعليكم بالمال وصناعه فإنه منبهة بالكريم ويستغنى به عن عن اللئيم وإياكم ومسألة الناس فإنها من أخي من أخي كسل الرجل وإذا مت فلا تنوح فلا تنوح فإنه لم ينح على رسول الله صلى الله عليه وسلم وإذا مت فإذا مت فادف فإذا وإذا مت فدفنوني بأرض لا تشعروا بدفني بكتب وائل فإني كنت أغافلهم في الجاهلية لله رب العالمين ثم صلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لا باتي عند الله سبحانه وتعالى ọba tí ó tó kọ́dọ̀rù ó ní kí jimá tèmi kó sojú wa abẹ ọ̀pẹ́ jimá mọ́tàjà ṣe lórí ilẹ̀ àtàwa àti gbogbo olùgbọ́ wa àtàwa àtàwa tá àdìjọ palẹ̀ mọ́pa àfẹ́sọdún ọba tó ní kí ọdún ìdò àdọ́há eléyìí tí ó ṣe déédéé tẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ó lé méjì fourteen forty seven tó ní kó sojú wa ọ̀pọ̀ rẹ̀ mọ́tàjà ṣe lórí ilẹ̀ ayé ọlọ́run abẹ inú àrùn rẹ̀ ọlọ́run gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa níjẹ̀jọ́ òní ní ọ̀kan nínú àwọn ọjọ́ àyàmù tẹ̀sírík nínú ọjọ́ ọdún lè nínú àwa ó túmọ̀ sí pé ẹni tí ò rẹran pa ní jẹta ó lè pẹran lánàá ó sì lè pẹran lénìí abẹ gbogbo àwa tí ọlọ́run kádàrá ta ti pa nta ń bẹ ní wípé Allahumma taqabbal minna dákun mọ́sá gbà lọ́wọ́ wa ọ̀la ìpín méjì lọ́lọ́ mọ́ wa ṣe lọ́kọ̀ọ́ kò fún wa torí pé ọba adára Allah subhanahu wa ta'ala ẹran wa kò sí tí ó fi ṣe torí pé sọ fún anábọ̀ Muhammad kí àtọ̀nà ọlọ́run fún máa bá a'udhu billahi minash shaitani rajim ní kò sí tí àbí ẹran rẹ̀ kò sí tó ń fi ṣe ìyẹn ni pé ẹran ẹ̀jẹ̀ òní lọ bá ọlọ́run tó lóun fẹ́ gbà lọ́dọ̀ wa ni pé ìyànà ló tẹ̀kù wa nìkun ìṣe pé gbàtà pẹ́ran yẹn a lọ kó lọ mọ́ṣáláṣí kan àbá kó lọ bí kan rárá a rí i pé àwa tá a pa àwa náà lọ́lọ́run kádàrà tá a jẹ́ a dẹ̀ ṣe sàrà àbí àbìsìtọ́ rẹ̀ àmọ́ tó túmọ̀ sí pé ntọ́ba dẹ́dà ń fẹ́ lọ́dọ̀ wa òun náà ni pé àtọ́ à látẹ̀láṣẹ òun ìtẹ̀láṣẹ torí pé ntọ́ba dẹ́dà ń retí lọ́dọ̀ wa àrífúgbà tó sọ̀rọ̀ àwẹ̀ òní la'allakum tattaqun látara pé kẹ́sì lè máa bẹ́ nínú ẹni tí ó máa gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu abẹ́ àpadà sí àbúrò àpadà sí ìgbà tí mo kàn ní tí ìjẹ́ ìtẹ̀lé tọ́lọ́run tuntun ṣẹlẹ̀ mọ́jọ ṣẹlẹ̀ sí wa atọ́rọ àlékún ìkẹ́ àlékún ìjọba nẹ́bọ̀ Muhammad àwọn aráalé rẹ̀ àwọn sàhábà abẹ́nú àánú rẹ̀ mọ́fà yọ́nú sí wa ẹ̀yin olùgbọ́ wa lórí ètò wa kùnúṣù súnà òun náà ni a wà níbi tí a ti máa ń pàdé ní gbogbo aago mẹ́sàn-án àbọ̀ yọ mọ̀lẹ́júmọ́ abẹ Allah subhanahu wa ta'ala jimá tèmi yìí náà máa ṣàṣeyọrùn fún gbogbo àyíká yìí tí wọ́n ti kí jimá lórí ayé abẹ́nú àánú rẹ̀ ọlọ́run ṣe ní ìrun ìjọsìn eléyìí tí o ti tẹ́wọ́ gbà kó tó di pé wọ́n ṣe ọ̀la ìpín méjèèrè ọlọ́run. bákan náà gẹ́gẹ́ bá ṣe mọ̀ yìí pé kíra tá a máa ń gbé yẹ̀wò lórí agbọ́nrin òun náà ni kíra bàbá wo olùmọ̀ agbani abu abdullahi muhammad bin ismail al-bukhari rahimahullah rahmatan wasi'a kíra tí bàbá pè ní al-adab al abẹ bàbá náà máṣe bá kẹ́ wọn àti gbogbo àwọn olùmọ̀ tí a lára wọn. gẹ́gẹ́ bí ibi tí a bá báàbù yẹn dé òun náà ni báàbù tẹ̀síwìdì àkẹ́bíọ̀ eléyìí tí ààyè tá a gbò bàbá yìí ń sọ fún wa nínú ìlànà tòjíṣà Allah téèyàn máa fi láyé tá a fi ń jẹ́ mùsùlùmí òun náà nìyí pé ọ̀nà gbawó nínú àwọn ètò ní Islam là kalẹ̀ nípa àwọn aṣáájú àgbààgbà wa tá a bá ní akabir tó ti yé tí ó máa jẹ́ jámù alkebir awul kubọ̀rọ̀ nínú àwọn jámù tí ó ní nìyẹn a rí i pé ń ta pè lágbà kì í ṣe ẹni tó bí mi nìkan kódà téèyàn bá jú ni lọ lọ́jọ́ kan àgbà náà ní ṣe téèyàn bá juwọ́ ní lọ lọ́jọ́ kan àgbà ní ṣe torí pé kò sí fọ̀bẹ bùdànù ìrírí yẹn ètò yẹn ọlọ́run sì ní máa ṣe báà kan ṣe jù wá lọ làwọn náà rí pé àwọn náà ju àwọn kan lọ bọ́lọ̀ ṣe fàyè nù tó abẹ́ẹ́nú àánú rẹ̀ kó jọ̀gbọ́n fàyè nù sọ àmọ́ tẹ̀síwìdì là áká ẹ̀bẹ̀ eléyìí là kéèsì àkọlé eléyìí tá a bẹ̀rẹ̀ níjẹ̀jọ́ nípa wípé tá a bá fẹ́ fi ní sasájú tó dáa jù ní pé kó já àwọn àgbààgbà àwọn tó lóye àwọn tó lọ́ọ̀bà alá fún ní mímọ̀ àwọn tí wọ́n ní ìrírí àwọn tó jòrí ń bẹ pẹ̀lú wọn torí pé wọ́n máa rò ó pé báwo ni òsì ní ìbàjẹ́ ìfaradà wọn àtẹ̀mára wọn yóò ju tọmọdé lọ òun ni amdi allah subhanahu wa ta'ala kọjú kó mọ́sá yẹn sọ́ra a rí i pé hadisi yìí eléyìí tí abu abdullahi sọ wípé hadasana amr bin marzuk hadasana shoba ani qatada samitu mutarrifan ani hakim bin qais bin hasim bó ti jẹ́ wípé hadisi àmọ́ pé ní hadisi àmọ́ mawkufu ni ala hakim bin qais qais bin hasim òun tó lọ́rọ̀ yìí àwọn olùmọ́mọ́ sọ fún wa pé ọ̀rọ̀ tá a bá gbọ́ tí sọ àbẹ́bá sọ kò gbádùn torí pé ọ̀rọ̀ yẹn ìmọ̀ kó jẹ́ ní ọ̀rọ̀ tó gbọ́yé látọ̀dọ̀ ànábì Muhammad ìkí àtọ̀lọ̀ ọlọ́run a rí i pé ọ̀rọ̀ àwọn sàhábà lọ́pọ̀lọpọ̀ gbà tí ìbájápá bá rí sánàbì rẹ̀ a fẹ́ rò pé àbí ló sọ ni ìkí àtọ̀lọ̀ ọlọ́run ẹjẹ́ àmọ́ wò rí i pé ó ní wa iyyakum anittaqullah a rí i pé àyà yẹn kò sí ti ń sọ fún wa kọjá wípé pàtàkì ìfàsọ́lẹ̀ dáadáa ìkínílọ ìpenilákìsí ìpaniláṣẹ dáadáa òní wọn pèrè kí ni àlùwàsíyà abẹ́ka àyà eléyìí tí Allah subhanahu wa ta'ala tó fi ń sọ fún wa nípa ìṣesí anabi yakub alayhi salam inda mawtihi in qala li banihi ma ta'buduna min ba'di tó fẹ́ sọ fún wọn ni pé kí lẹ́ẹ̀ máa ṣe kí kó fẹ́ bí wọn gangan ó fẹ́ àfam tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò bá yé wọn kó dá wọn padà sórí ìkílẹ̀ kí wọ́n ṣe lẹ́yìn ìgbà tó sọ yẹn fún wọn tán kọ́ ọ̀la ìtakò wá a ó sọ fún wa pé ẹ bẹ̀rù ọlọ́run ajẹ́pẹ́ náà sọ́lẹ̀ tẹ́mi àtẹ̀yìn tá a lè pọ́ ọmọ wa kalẹ̀ tá a pé ìyàwó wa kalẹ̀ tá a pẹ̀bí wa kalẹ̀ tá a para wa kalẹ̀ ọ̀nà ní pẹ̀ka payọ̀ ọlọ́run gbólóhùn kò sẹ́ni tí ò lè sọ fún yàn tó ti kò sẹ́ni tí ò lè sọ fún yàn nítorí bá lè mú Allah subhanahu wa ta'ala tó fi sọ gbólóhùn fún àmẹ́bùwà Muhammad ìjà tọ́lọ́ ọlọ́run tá la wa bó o làfáà yẹn ṣe tó táwọn èèyàn lè bára sọ̀rọ̀ ọlọ́run ọba aláṣọ pé yá àyíwá nàbí ìtẹ́kìlá àwọlà àtúntẹ́ àlùkàṣírí ó ní ìdá nàbí páyà ọlọ́run tó ti tó bá lè mú sáfì ní ká nàbí páyà ọlọ́run torí ìgbà kò sẹ́lómi tí wọ́n lè sọ̀yẹn fún wọ́tẹ́kù ọ̀lọ́ ìmọ̀ páyà ọlọ́run ó jẹ́ nǹkan tọ́ba abẹ́bẹ̀rẹ̀ sí lọ́dọ̀ wa torí pé òun ni àpẹẹrẹ àpẹẹrẹ nínú táàtì rí pé lágbájá olùgbàgbọ́ òdodo ni lẹ́gbàá so àsọlẹ̀ ń gbà mí kì í ṣe gbogbo ìgbà ló ní í ṣe pẹ̀lú dúkìá kì í ṣe gbogbo ìgbà ló ní í ṣe pẹ̀lú dúkìá bẹ́ẹ̀ la ṣàlàyé fún wọn jẹjọ ìyàtọ̀ wà láàrin àsọlẹ̀ àti wíìlì wíìlì lọ́dọ̀ àgbọ́yé onímọ̀ gẹ̀ẹ́sì àbí nínú àgbọ́yé understanding western ideology òun náà ni wípé kéèyàn ó kọ wíìlì ó yàtọ̀ síra wọn wípé kí ló yẹ kéèyàn ó ṣe dáadáa tí ó máa jẹ́ dáadáa tí ó máa báyàn ọ̀kan ẹlẹ́ẹ̀kejì tàbí nù àtúnṣe kan téèyàn fẹ́ kàn ọmọ yẹn ó ṣe àbí dáadáa tá a fẹ́ kàn ọmọ wọ́n ṣe lẹ́yìn wa ó sì da kíkálukú sí kíni kó sàsọ́lẹ̀ rẹ̀ ìgbà míì yẹn a máa ní àwọn ìgbà fipamọ́ eléyìí tí a fẹ́ sàsọ́lẹ̀ rẹ̀ pẹ̀tọ́ dúkìá báyìí èmi kọ́ ni mo ní o ó da ká kọ́ á sọ nìkan kọ́ á tó kọ́ kalẹ̀ pé ẹ lọ wọ wá sí yàdàdà àwọn tọ́lọ́run jẹ́ ni ọlọ́lá a kì í nígbà tí wọ́n sọ inna fa inna al-qawma tẹ́ ẹ bá jẹ́ kágbàlagbà ó máa ṣáájú yín fa inna al-qawma iza sawwadu akbarahum àwọn ẹ̀ lè rí ìjọ kan tó bá ti jẹ́ pé àgbàlagbà ni wọ́n ti jà ṣáájú khalafu aba'ahum a jẹ́ pé àwọn èèyàn wọ́n láròlé dáadáa tó ti wọ́n láròlé dáadáa ṣẹ́ẹ̀sì rí ìjáròlé lẹ́yìn àwọn ẹni ọlọ́run ìjáròlé nínú ilé ìjáròlé láwùjọ àmọ́nà tó tóbi ni tó pé abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ ṣe wá ní khairu khalaf lè khairu salaf ṣe wá ní àwọn àgbẹ̀yìn sẹ́yìn ṣe fáwọn ẹni dáadáa ṣáájú torí pé alukurani sọ fáwọn kan nínú àti wọn járùlé fáwọn ṣáájú òní fa khalafa min ba'dihim khalfun ada'u as-salah wattaba'u ash-shahawat fasawfa yanqawna ghayyan ọlọ́run kó jọ mọ́sálà ń bẹ̀ ìyẹn ni pé khalafu aba'ahum ìyẹn ni pé wọ́n mójútó iṣẹ́ dáadáa tí bàbá wọn ṣe kí ni tó pélé rẹ̀ wa idha sawwadu asgharahum ọ̀dà fàìdì yẹn tí a bá rí ìjọ kan tó bá ti jẹ́ pé àwọn tó ti já ṣáájú ọmọdé ni tó ti àwọn ni ó travel ó ní ẹ̀sùn yà ọ̀rọ̀ ẹ̀sùn yàtọ̀ sọ́jọ́ orí kò ṣeé fi wéra wọn ẹ̀sùn àgbàlagbà tí ò bá travel loud torí pé traveling loud kéèyàn ó travel lòkè òkun lórílẹ̀‐èdè wa ìhun làmú ń kà kún ara kìí ṣòun kò kí experience rẹ̀ a rí i pé tó máa fẹ́ gbàyàn ṣiṣẹ́ ń ní ẹjọ́ lọ mú working experience wa a jẹ́ pé ohun tí wọ́n ń retí ni pé kó jẹ́ ni eré kó jẹ́ ni tẹ́ ọjọ́ orí ń bẹ ìrírí wà abẹ nú àánú rẹ̀ ọlọ́run kó jọ kó dà wà náà lágbà oníwà ìlà sáwádú àsùgọ́rọ̀ ọ̀hún azọrọ̀ bí ń dálé káfí àfààní ìyẹn ni pé yóò sọ wọn dẹni yẹpẹrẹ láàrin àwọn akẹgbẹ́ wọn ìyẹn ni pé wọn ní káwọn kọ pé ẹ wàá rẹ lòmíì láàrin yín ẹ lágbàlẹ á rí i pé kò sí èébú tuntun kò sí èébú tuntun kódà bọ́mọdé yẹn ṣe wọlé nímọ̀ tó aṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ pé àáyàn aṣáájú níbi ọ̀rọ̀ ẹ̀sìn gan afẹ́kọ́ jẹ́ orí tábà ráwọn méjì tí wọ́n dun àṣepọ̀ aṣáájú nínú ọ̀rọ̀ ẹ̀sìn tábà ṣe déédéé nínú àgbọ́yé tí wọ́n ṣe déédéé nínú mọ́ alukoran tí wọ́n ṣe déédéé nínú mọ́ hadith tí wọ́n ṣe déédéé nínú mọ́ fíkìr àwọn olùmọ́ni àwò pé mẹ́líwò akbar minhum talẹ́ni tó ṣe kíni tó dàgbà jù tó túmọ̀ sí pé ìjásáájú ọ̀rọ̀ kan ta bùkátà ká wòye sáwọn tí wọ́n bá lọ́jọ́ orí ni wà alaykum bil mal eléyìí nú àwọn àsọlẹ̀ eléyìí tí àgbọ́yé kò síbi kankan bí ìjẹ́pọ̀ tó gbọ́yé nínú ọ̀rọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní wa alaykum bil mali wa sinaihi ó wá dọwọ́ yẹn yẹn ọmọ mi alaykum bil mali ó dọwọ́ yín dúkìá dáadáa ajẹ́ wípé àwọn olùmọ́mọ́ sọ fún wa pé kò sí tó dáa tó owó dúkìá dáadáa lọ́wọ́ ẹni rẹ̀ ní mẹ́lẹ́mẹ́lẹ́ sọ̀ọ̀lẹ́ ìyá dẹ̀rọ̀jìlẹ̀ sọ̀ọ̀lẹ́ mọ́ndàlá owó rẹ̀ lọ́wọ́ ọkùnrin rẹ̀ lọ́wọ́ ẹni rẹ̀ ìyẹn túmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rò wípé ah, àwọn ẹni àwọn mùsùlùmí dáadáa àbáwọn sálàfù wọn ìwòwò rárá o rárá o ìyẹn túmọ̀ yìí pé ọ̀nà tí wọ́n gbà wá ní ó jọ́nà tí ó da ọ̀nà tí wọ́n máa lò sí Ni ó jọ́nà tó da ìkó ọrọ̀ ayé jọ kò sí nínú àléébù fún mùsùlùmí kókó ibẹ̀ ni pé látúlí ìkum àmúwálùkún wàlá àwòlẹ́dùkún àǹzikìrìlá gbogbo táàbà kójọ kó má jẹun tí ó kú gbàgbé ìgbà ìfọ́nufọ́ra báyàn níbi ìrántí ọlọ́run àbí ìtẹ̀lé tọ́lọ́run kókò bẹ́ẹ̀ nìyẹn wọ́n náà yìí téèyàn bá kówó jọ wẹ́sìn báwo là á ṣe mánéèjì owó òun lọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀mọ́ sọ fún wa pé kálukú ló fẹ́ fowó lẹ̀ fọmọ bẹ̀tẹ̀ ọmọ tá a fẹ́ fowó lẹ̀ fún yìí ọmọ tá a fẹ́ fi dúkìá lẹ̀ fún yìí ọmọ tá a fẹ́ fọ̀rọ̀ lẹ̀ fún yìí ǹjẹ́ akọ báwo náà ṣe mánéèjì rẹ̀ wọ́sìn náà yìí bó là á ṣe máa wá ọ̀rọ̀ bó là á ṣe ṣe mánéèjì rẹ̀ tó túmọ̀ yìí pé n tó pàtàkì jùlọ gbogbo ìgbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí fàbẹ́yìn sọ wò ni pé kó jẹ́ ẹni tí a kọ́ àwọn ọmọ bóòlù àti máa manage property tẹ́ bá wọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọlọ́lá ayé tí wọ́n lọ lónìí à gbòòrò àwọn ọmọ wọn o wọ́n sì fọrùn tó pọ̀ lẹ lọ. kò sí tó fà kọjá yìí pé wọ́n kàn kówó fáwọn ọmọ yẹn ni wọ́n fi dúkìá lẹ̀ ní fáwọn ọmọ yẹn bẹ̀tí wọn ò kàn bóòlù àti manage rẹ̀. tẹ̀gbìr wọ́n tẹ̀kì yìí fún àlàmúwàl bóòlù àti manage rẹ̀ ó dọwọ́ gbogbo wa káwọn bàbá eh, Asu bin Hasim onífa iná mumba atumul karim torí pé ó jẹ́ nǹkan tí máa pè ní lákèsí ó jẹ́ àpọ́nlé fẹ́ni ọ̀wọ̀ mumba atumul karim ìyẹn túmọ̀ sí wípé òun láàfi rí pé ah, lágbájá ọ̀jọ̀gbọ́n ni olóye ni ó máa ń kó o ó máa ń kó iyì bá mùsùlùmí torí pé yóò lè kúrò níbi tí ó kù díẹ̀ káàtó kò sí tí máa sọ ní dẹnire bí kéèyàn jẹ́ ni tó lọ́nà gbàjẹ́ gbogbo tí máa yẹ pé èèyàn jù láyé kéèyàn máa lọ́nà gbàjẹ́ ni lọ́pàá tó jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú látara wípé ká má sí lẹ́ẹ̀lẹ́ gbogbo ọ̀nà tá a máa gbàjẹ́ ojú ọ̀nà tó dáa téèyàn bá ti lọ́nà kan àbí kejì tó ti ń gbàjẹ́ ọkàn rẹ̀ balẹ̀ wọ̀nyí tagmẹ́ bí í gbogbo wa la mọ̀ yìí pé ìmọ̀ ní ọrọ̀ owó téèyàn bá ní ọrọ̀ dáadáa tó lè kó jẹ fúnfun ní jíjẹ yóò dẹni táwọn yóò máa yẹpẹrẹ láwùjọ ẹ wo bi tí status àwọn tá a pè láàfà lónìí tó dé lónìí lẹ́yìn bá ráfa máa ní àtàlọ́ ń béèrè láàfà rẹ̀ dúró ẹni wọ́n mọ ẹni wá bọ̀ orúkọ wọn rò pé wọn wá tọrọ owó ni yóò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kódà lóde ìjòkó ẹ̀sìn tá a pè ní ìjòkó ẹ̀sìn ìjòkó súnmọ́ ìjòkó ẹ̀sìn ni ìjòkó gbéyàwó ìjòkó ẹ̀sìn ni bẹ̀rù tó wá lè jẹ́ wípé ojú táwọn èèyàn máa fi wá wá pé àwọn àfa àwọn gbowó mẹ́ wọ́n tún fẹ́ dáwà gbowó ní alákòóyẹ kórì bẹ́ẹ̀ gbogbo tí ń bá dáwọn àfẹ́sìn àwọn tí ń dáwọn àfẹ́sìn lánàá gbogbo wọn ni wọ́n ní ṣe ọwọ́ tiwọn torí pé téèyàn bá lọ́rọ̀ yóò sátìnà bí í ànìlẹ̀ yìí ó máa ń gbé èèyàn jìnnà sí nǹkan tó lè kó yẹpẹrẹ bá ní bàbá ìwà adákẹ́ oníwà ìyá kan wà masa alátẹ̀nà Allahu ọ̀yàn máa ní ọ̀dọ̀wọ̀ yín wà má ànàtì náà kẹ́ máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn ìmọ̀ tọrọ lọ́wọ́ àwọn èèyàn ó jẹ́ nǹkan tó lágbára púpọ̀ ó jẹ́ nǹkan tí máa kó ìpẹrẹ báyàn ó ti ó jẹ́ nǹkan tó máa ń kó ìyẹpẹrẹ báyàn kò sí tó kó ìyẹpẹrẹ báyàn kó tẹ́ pé wá ẹ fún mi ẹ fún mi ẹ fún mi. wíwádàá tá a bá wo àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo ìgbà tó máa ń pa àwọn ìjọ wọn wọ́n ní kúlá asálùkùn alẹ́ ìmìn ajẹ́r àbí ní kankan lórí ẹ̀ kẹsàn-án alẹ́sàn ẹ̀mí àjíríyà ìlà àlọ́lọ́ gbogbo ẹ̀sán táwọn ń retí lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ọba dẹ́dà. jọ̀mọ́sà alẹ́tì náà ànábì sallallahu alaihi wasallam sọ fún anú àdéhùn kan tó lálàáfíà ó ní kéèyàn kan nu yín kó wọnú gbọ́lọ kó wá lọ já ìfẹ́pẹ́ẹ́gi aláàbáàrí fàyàmìlà àrí kó wá gbélé èjìká rẹ̀ fàyẹ̀dí àhá kó wá ta khairu lahum min an yas'al olóore fún ju kó béèrè wọ́n fún àbí wọ́n ní fún wọ́n fún àbí wọ́n ní fún. gbogbo gbàtẹ́ bá ti ráwọn èèyàn á rí i pé ká máa tọrọ agbé nǹkan tí islam kóró ojú sí ni ìmọ̀ islam kóró ojú sí gan anabi sallallahu alaihi wasallam sọnà hadith sami tó lálàáfíà ó láwọn kan wà níjọ́ àlùkìyàmà kò ní sí ẹran lójú wọn wọ́n ní kí ló fà á kí ló fi rí bẹ́ẹ̀ ó láwọn tó jẹ́ wípé wọ́n máa ń tọrọ àwọn alágbé ọlọ́kọ̀jọ̀ kó mọ́sà lánàá wa fa iná ha ìmọ̀ ṣe agbé min áàkiri kẹsìdọ̀ rọ́jùlẹ̀ nínú iṣẹ́ nǹkan ìyẹpẹrẹ jù tọmọnìyàn máa ṣe ni beggars ẹ wo gbogbo àwọn bàbá kankan ìgbà wo táwọn èèyàn mú níṣẹ́ iṣẹ́ téèyàn gbọ́dọ̀ mú níṣẹ́ tó bá bi àfa kan tó bi ọmọlúwàbí kan pèsè kínní kódà kéèyàn lọ́mọ dáko táwọn èèyàn rò pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ kan tó jẹ́ pé kò fẹ́ sẹ́ni tó lè rọrọ̀ kúrò díẹ̀ torí pé ọmọ anabi adama àdéhùn mi tó lálàáfíà ọmọ anabi adama ò jẹ nǹkan sínú rẹ̀ tó tó ó dàbí min amẹ́lì yẹn di kó jẹ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ àdéhùn tá anabi sàfọlá mánà rẹ̀ onífàáyín nana bí yàrá ìdáhùn alayhi salam torí pé anabi ọlọ́run dáhùn kánà yà kúlù min amẹ́lì yẹn di ń jẹ nínú kíni bó ṣe jẹ́ anabi ọlọ́run tó tún jẹ ọba ó yàtọ̀ àlàwà anábìwá Muhammad kí àtọ̀lọ́ ọlọ́run kò máa bá a ti sọ lórí ètò yìí bákan náà rí anábì dáná jẹ wọn wà rà mẹ́ka kí àtọ̀lọ́ ọlọ́run kò máa bá anábì bá ìyàwó rẹ̀ tó padà fẹ́ àkọ́kọ́ rẹ̀ ìyàwó Khadija bá fi yàrá àmì á ó ṣe kí ni ó bá sòwò kò sí tó lè mú yàn láti má jẹ ẹni tí ó sòwò kò sí tó fẹ́ sọ̀pù wa a rí i pé ayé alukurani sọ fún wa ní sọ́tò fòkàn nígbà táwọn tèmi sọ pé mọ́ọ̀lì àdàrọ̀sù kí ni ìfèjìṣẹ́ yìí ná ìyá kulu tọ̀hán kódà ń jẹun

àsìkò gbà wá púpọ̀ lónìí torí pé abẹ́ aláàkójọ ọba tí máa dùn nínú mọ́sàlẹ̀ pọ̀ dùnú fún wa à ń bẹ̀ kójọ kó lékún dáadáa ẹnì wa bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ ìta wà lórí ètò inú bàmújẹ́ la wà torí pé ọ̀kan nínú ìyàwó àwọn àáfàá wa àgbà nílùú ọ̀fà bàbá wa Khalifa Sufianu Akiusola Popo ọ̀kan náà ìyàwó wọn ṣe wọṣẹ́ eléyìí tó jẹ́ pé láàrin bíi wákàtí kan sísìn ìyá náà wọlé tó à ń retí àwọn ètò abẹ́ Allah subhanahu wa ta'ala wọn bàbá wa nílẹ̀ àti sọlá mọ́sàbà bò wọ́n sòrò ìyá náà bá foríjì bá yá fi rẹ̀ ọlọ́run gbogbo òkú mùsùlùmí abẹ́ náà àánú rẹ̀ ọlọ́run mọ́sàbà kẹ́ wọn àwọn tó ṣáájú wọn lọ bàbá wa bàbá wa bélò nílé ọlálé ní ọlálékún àwọn náà síwọ́ ṣẹ́ńjọ́ ọdún a kúrò ní mùsọ́lá tán tó ti ìgbà tó èdè ọ̀rọ̀ fún dé bàbá náà rẹ̀ rẹ̀ léyà àtẹ̀yìn àtẹ̀yìn bóyá àgbà àmórí kọ́lọ̀ ọ̀bà aláṣẹ fún wa abẹ bàbá yẹn àti àwọn bàbá àlefa àti òsọlá abẹ náà àmì ọlọmọ sábà foríjì wọn bàbá wọn pọkàn gbogbo kò mùsùlùmí lápapọ̀ so ìyẹn ni onídjálẹ pẹ̀lú rẹ wà á kẹrọ dàwọn àná àná alhamdulilayi rabbil